ọ̀kan nínú àwọn àgbà fún àwọn táàbí ìgbàjú ìmáàmù ìgbàjú alẹ́ ọ̀sán ọ̀rọ̀ ọ̀hún láwọn ẹ̀yìn tí a ń sọ àwọn ìgbàlá wọ́n ní sẹ́yẹ̀kọ̀ ọ̀rọ̀ رضي الله تعالى عنه أبرمه على تعامله ورسوله ابن كثير ورسوله ولا يكون حيث القراءات بالشواهد الأربعة دار موقع الحسن البصري اليزيدي ابن الحيث أتى الأعمش فابن الحيث يقول ذلك مجاهد directly ọmọ akẹ́kọ̀ọ́ àbúlẹ̀dùn àbáṣe àgbọ̀nà. ó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn mí náà náà sáájú yá àwọn ẹ̀rọ yá àwọn mí náà tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọkà ẹlẹ́kẹ̀ ọkà ẹlẹ́kẹ̀ ẹ ẹ̀kọ́ kan wà bẹ̀rẹ̀ ká kọ́ lára àti òun yàtọ̀ sáwọn àti òun lọ́nà àwọn wọn ní olùgbà tó bá ń pa àánú rẹ̀ tó ti dé ìlú kẹta tó o tó túmọ̀ rẹ̀ ní ìdí àlà ìlú ìdí àlà ìlú àlà ìdí àpá àti ìgbà ìgbà yẹn Abdullahi bin Abbas sọ̀rọ̀ owó di mọ́lẹ̀ bóun sì ka àwòrán mi gbogbo àdúgbò àkàrà ẹ̀kọ́ tí ń bẹ ń jẹ níbi ẹ̀rẹ̀ ìmọ̀ tí ń bẹ ń jẹ ẹlòmíràn sí ìmọ̀lítọ́ ọ̀dọ́ mẹ́ka dẹ̀bọ̀dẹ́pọ̀ pé yóò wà máa léèrè ìtumọ̀ tí ń bẹ ń jẹ bó ń ṣe pọ̀ ní kọ́dà àwọn mímọ́ ní kíra tí ó ti kíra tẹ̀sí ló ń ti sí náà wọ́n tó sí ló ń jáde àgbàfáàlì tó àgbàfáàlì láàrin àwọn tàbí ẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àpá àti ìpínlẹ̀ ní wọn ẹ̀kọ́ mẹ́jẹ bó ṣe jẹ́ àgbàfà oníkọ̀ àmì àgbàfà oníṣàlẹ̀ àgbàfà oníjọ́sí wa ní eré ààrẹ ìgbàlúmọ̀ oníkọ̀ oníjọ́sí wọn ni wọn sọ nǹkan tó ṣẹlẹ̀ yìí fún wa ẹ máa wọ tó ní ìdásíyà ni ẹ̀rọ jùlọ mi àṣàbí nàbí ìsọ̀rọ̀ ó ní ti sáájú tàbí yàtọ̀ sáájú yìí làwọn wà wọ́n sáájú. ó lé nìkan náà àwọn sàájú àlejò àhámà ko ó pàdé kò dákọ nítọ kò ni rẹ oníbàárà ti ọba gbàgbé lẹ́yìn ìdáhùn ó gbàgbé lẹ́yìn ìdáhùn oníbàárà gbàgbé lẹ́yìn ìdáhùn rẹ látẹ̀yìn ló ti gbàgbé lẹ́yìn ìdáhùn wọ́n nígbà tó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bá mo mo na ọlọ́run bá ló mọ̀ jùlọ nínú nǹkan tó súnmọ́ na fi fẹ́ràn rẹ̀ púpọ̀ ìmọ̀ tó wà lọ́wọ́ rẹ̀. káàdì yìí sàábì yẹn kò ní wàá sọ̀rọ̀. kọ wa wípé na da hadith ali lam dalil ti riwaya ba ka je yo de de mo ni man so da da ti le man le no ahabaka allah alladhi ahrazani la ara to tori trema yo kana ko wala to tori trema yo kana فقال صحابي وأنت تقول لولا أن رسول الله صلى الله عليه وسلم قال تكي باشي ويكي أنا بيصور قد مغيصي ويكي إذا أحب الرجل الرجل فليصلي تاني كما كان يزمين في المسلمين المسلمين وجاني يوم أقوم فهمه تكي باشي ويكي ما أخبرك بعد صبرنا شيء أما أخبر عن نفسي وفهمت كما يتجمع جمعه òun náà ní pé àwùjọ ibi tí ò wá ní sí ìfẹ́ kí lọ́mọ àwọn àmì ọ̀pá ni àwùjọ ọdún tí ọ̀sá bá ti wà nínú nǹkan tí ó sọ ló bẹ̀ ní ọ̀pá yìí ṣé bẹ́ẹ̀ náà yẹn láti promote ìfẹ́ eléyìí tí ó bí gbígbé àlàáfíà ìfọ̀kànbalẹ̀ láàrúgẹ tàbí bíbí ẹjọ́ bá fẹ́ ìrọ̀mọ́ tọ́lá ẹni tó bá fọwọ́ pé mo fẹ́ràn rẹ nítorí ọlọ́run ìyẹn ló kò bí kó náà kó ní ìfẹ́ rẹ ìyẹn wà jẹ́ ká máa fá ìfẹ́ ká láàrin ara wa yàtọ̀ sí ìmọ̀ fá ìkórira ìmọ̀ra ẹni lọ́sàá ìmọ̀ bá rẹ ní ìdàgbẹ́ àwọn tí ìmọ̀ fá yẹn káàkiri mo rò pé ọ̀rọ̀ mi ni ó yẹ wá wá wọn tọ́ ẹ̀ onílẹ̀yìn tó sọ lẹ́yìn tán fún ma akọ̀dà ìyá àdìgbò àlẹ́yìn ẹ̀sẹ̀ onílẹ̀yìn báyìí ló bá fi ń lọ sí pé kí wọ́n á fẹ́ òkèlè lọ́dún ẹnì yẹn ìfẹ́ tó ní sí ó fẹ́ jẹ́ ẹ́sẹ̀ǹtì ìgbésẹ̀ yẹn ti tó kọ́ hàn bí wọ́n sọ fún yín pé wọ́n tún wá sọ fún yín pé tí ó bá fẹ́ yàwó òun lọ́bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó fẹ́. látara ìfẹ́ ee ṣé ẹ bẹ̀rẹ̀ wà lọ́yìn àdáwò wà láwọn àwùjọ tó wáyé ó jẹ̀bi ijó tí àwọn ọmọbìnrin yìí náà bá tó gbọ̀ yé kí aburú à ń kọ́ nílẹ̀ àwọn ń bẹ láwùjọ kó tó tún dára ọ̀pọ̀lọpọ̀ ló ṣe àwọn bí nínú wa ní ìṣèlú àgbẹ̀rẹ̀ ìrùgbà gbọ́ mi látara bẹ́ẹ̀ ẹ làwọn ẹlòmíì jẹ àwọn àgbẹ̀sẹ̀ mi tó ṣe pé àdìsí sọ́ọ̀lù mi sọ̀ pọ̀ bọ́ọ̀lù ìwà ọ̀la àdìbẹ́ òkpa ó lọ́wọ́ mi ṣẹ̀rí àná pẹ̀lú bí ẹni tẹ́lẹ̀ mi ọ̀gbọ̀n tí ọ̀gbọ̀n kẹsàn-án gba rẹ̀ tí òun yìí lọ́kọ̀ máa rẹ̀ nítorí tí ọmọ yóò bá padà wálé náà yóò já padà wálé náà kò tó ní ilé ọkùnrin náà ọ̀pá yìí náà lọ́wọ́ àti máa bọ̀ ọmọ méjì tọmọ wọn sí wọn àtàwọn mi lọ́wọ́ àti máa pẹ́ ní wọn jẹ jẹ wọn bá tó máa pẹ́ jẹ. tó bá ti pé àwọn obìnrin láyé sí náà bá yí àwọn tàná kiri àwọn tàná yẹn ẹ máa rí kọ́kọ́ nínú ṣe sí wọn pé òbí ń wá ọkọ fọmọ rẹ síbẹ̀ ní ayé ẹ̀kọ́ ta ló wọ kó ṣàkóso táwọn àgbèrè táwọn àgbèrè lọ fẹ́ ọmọ ìwòye lọ di yọ máa wí báyìí mo rò pé àlàyé mi ti àpèjúwe wa pọ̀ bẹ́ẹ̀ irú àpèjúwe mi ni ṣe ẹni nínú èdè lárúbáwá tí a máa pé tó wà kò wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ bá gbọ́ ẹni tó ní kó wá fẹ́ ó ní àmà ìnà ìdáná ta obìnrin ń jẹ́ kéde wọ́n ti kọ́ ọ̀dọ́ obìnrin. Ìdí mo fẹ́ lò rẹ̀ ní pé bàbá yẹn máa ń dábẹ́ ọ̀fẹ́ ọmọ àti ìròpé tí wọ́n sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ òbí ti dààmú lórí wọn, wọ́n ti kọ́ wọn lẹ́kọ̀ọ́. Wọ́n obìnrin ò sì lè dọ́kùnrin. Bó ti jẹ́ pé ọkùnrin náà tí kì í bá jẹ pé ẹni tọ́lá bá ti kíri àgbẹ̀ ẹ̀rọ lọ síwájú lóbìnrin tó bèèrè obìnrin náà obìnrin ló jọ ọkùnrin. báwo ni àti ọmọ ọkùnrin ju àtọ̀bẹ̀rẹ̀ lọ lọ́dútọ́ tọ́ ọ òun náà mọ bí òun ti fẹ́ ọmọ òun rí ayé tó o fẹ́ ọmọ òun gbé tó bá wá ọkọ̀ fún ọmọ yẹn wa ṣé bẹ́ẹ̀ ni ló ní sọ̀rọ̀.

ní ọkọ̀ àtọ̀tọ̀tọ̀ ní ọmọ ajá òtí ẹ̀ní ní sọ́ọ̀tù kankan lára òtí ẹ̀ní ní kíni ojú di onídàbí ní ti àyè ìhà ọ̀gá ọ̀gá ẹ̀ ṣe fáìnì. tàbí kọ́lá gbé fóònù pọ̀npà lọ́wọ́ ní ọkọ̀ bá fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ tàbí kọ́ ní kọ́ mú òpè àkáǹtì wá òun máa tẹ́wọ́ síbi ẹ̀kọ́ ju owó tí ọmọ jẹ́ olùbàdì. ìwà òye pè á ló tó pé òun sì tó lọ yòókù tí èyí ti bò náà kàwé gbọ́dọ̀ tó wá fẹ́ẹ́ ṣàgbàpọ̀ owó ilé lójú omi tó wáyé ti ṣẹlẹ̀ ló ti dábọ̀ ọ̀rọ̀ àyíjá ọ̀gbọ̀ àwọn ará nìta yóò kọ́ ní pọ́blẹ́mù lónìí wọn torí ọ̀rọ̀ tó wá àwọn ènìyàn wọ́n ti dàrú àwọn sàmì ìbẹ̀rẹ̀ kan mọ́tò kó tóbi lórí ẹ̀sìn lọ́kọ́ ọ̀kọ́ yàwó rẹ̀ kí ẹ jẹ́ pé káwọ̀ obìnrin ọlọ́kọ́ ẹ̀sìn wà ẹlòmí ò jẹ tó wá kó mi mi lò jẹ fóòsì ara rẹ lọ́wọ́ pẹ̀sì ọ̀hún. àwọn alájọ ọmọ kọ́ńtà bá a lọ sí kí ó kéde dandan bí mi ẹ̀kọ́ ní ọ̀lọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n bá àwọn ìjókòó báyìí ní ọ̀rọ̀ sílẹ̀ kí ẹ̀rọ máa jọ pẹ̀ kí ẹ̀rọ máa dára ètò ní bá fẹ́ bí ìdíje wá láti ta èyí ó ní kí ló ń fún ọ̀sẹ̀ rà. torí àwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kùlù bẹ́ẹ̀ ìwé ìwò àwọn tó lè rọ̀rọ̀ kúrọ̀ sómi lórí ṣẹ́gbàá tí ó ti mọ́ dé bọ̀ wálé lẹ́gbẹ́ tí yóò bá sọ́ra ilé ìwé ti dàrú ẹ̀wọ̀n yẹn ló ti dàrú tó ṣe kí àwọn akáni àlọ́ fíìdì obìnrin ní àwọn ọlọ́run kó sàánù wa. ìlànà tó bá ẹ̀sùn irun wọn ni ìlànà kí òbí tó bá dáa òbí tó bá dáa tó lẹ́sùn kó wo ẹni tó ń fi ọkàn òun balẹ̀ tó bá fi ọrùn kó ní kó wá fi wọn. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá rìn kọ́ òfin ìtòrí ìdí ní ìjọba tọ́lọ́wọ́ ní káàyè sábà ní ọ̀nà. mo rò pé àjọ mi ò ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá rìn kọ́ tí wọ́n ṣe mọ̀ lọ́dọ̀ ẹ̀ká ṣe tí ó lè jẹ́ nítorí ẹ̀dá nítorí tọ́lọ́wọ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa lágbára ní ṣùgbọ́n àwọn tuntun yẹ tẹ̀wọ̀n yẹ lọ́dọ̀ ọ̀dọ́ ní bàbá mi ti lọ. Yàmá ẹni yẹ tí ó ń yẹ lọ́dọ̀ ọ̀dọ́ ní bàbá mi ti bàbá mi ti lọ. Ibi òun dára yẹ kí ló ti dààmú ìyá yẹ. Kéèyàn tí wọ́n máa máa tó ń di ayé yóò kò kókó tó ń di yẹ. Lẹ́yìn ìgbà wọn yẹn ti dá yìí lọ́jọ́ àwọn wa lọ làákà yẹ díẹ̀ díẹ̀. Díẹ̀ díẹ̀. Sùnmọ́ láti rẹ́ gbé kò ní ní ìròyìn bọ́ọ̀lù lọ. yóò gba bọ́ọ̀lù kọ́ máa wọ bọ́ọ̀lù máa tẹ bọ́ọ̀lù máa gbá géèmù máa nílẹ̀ kọ́ máa tẹ̀lé pa ojú sí bùkátà. ọlọ́run kò sọ àlọ́ ayé fúlàṣì tó yẹ. onílẹ̀ yìí tó sọ yẹn fún mi ká kí mi náà jọdún mo nífẹ̀ẹ́ ó wá fi ń lọ ìwé pé tí màá tẹ̀lé bá ọmọbìnrin kan. ṣé wàá sọ bá ń bá ìdí mo láìpẹ́ jù nínú wọ́n táwa ló ń ta bájì wọn náà sànù wà ní pẹ̀lú ìwà rẹ̀ tàbẹ́ bọ̀. more than fifty percent tọ́lá kò fi ṣẹlẹ̀ láyé nǹkan tí ẹni tó ṣẹlẹ̀ ń bí ìlú mi more than fifty percent ni o. àwọn nǹkan ní ìdí ẹ̀ máa ń ròyìn wọn ju wọn. ìpìlẹ̀ tí ń fa ó dà tó pọ̀ jù ẹ mọ̀ jọ́ ó yẹ ọmọbìnrin tá bẹ lọ́dọ̀ wọ́n wá fẹ́ pé àmọ́ ìwúna ha ọ̀rọ̀ ṣùgbọ́n rẹ̀. àwọn afáàjì náà láti lò pé kí ló gbà lérò pẹ̀lú àwọ̀rọ̀ sálàyé rẹ̀ ṣùgbọ́n tó bá ní sẹ́wọ́n jẹ́ bẹ̀ sẹ́yìn bẹ̀rẹ̀ yóò jẹ́ ṣùgbọ́n àbá sí fáìlì ìtumọ̀ bí a wà ìtumọ̀ respect Islam. ṣé nínú ọ̀gá tó ṣẹlẹ̀ àjọwà tó sì lọ òun ni wípé èèyàn gbọ́dọ̀ ṣí àjẹ ìrẹ̀fáwọ̀ lẹ́yìn mọ̀ ìrẹ̀ká. obìnrin ọ̀dọ́ bí àdéhùn tó wà lára rẹ̀ pamọ́ ọkùnrin náà ti lọ pamọ́. tó o bá fi pamọ́ lẹ́yìn ìdílé bá lè tẹ́ ọ láǹfààní lọ́pọ̀ wọn lọ yorùbá la yẹ kẹlẹ mọsọ àwọn ọkọlá àgbà àwọn àti ọlọpàá ní ìlú àwọn ẹfáwọ àyàwó yóò bì ìpìlẹ̀ rẹ̀ obìnrin ti ẹfáwọ àìsàn kan ọkùnrin yẹn wá sí ìdúró ọkọ ẹ wá òfin títa ní ọba mi gbọ́ yóò àmà bíúdì àwọn nǹkan mi lè lórí nínú kàtí mo gbọ́ pẹ̀lú pé ẹnìkan ṣe nìkan. ọjọ́ tí ìyàwó wọlé torí ìyàwó rẹ̀ báyìí a ah, ti bá ṣe ẹjẹ́ mi ara kálukú sùn lọ́tọ̀ọ̀tọ̀ ilẹ̀ sì mà jọ́ náà lọ́tọ̀. ṣé ọ̀nà yín pé gbogbo rẹ̀ ó di gan boro àwọn yòówù ni ẹni tí sí ìyàtọ̀ yẹn bá kú tán ìyẹn bá pẹ̀lú fún ọkùnrin mọ́ sọ. ìmọ̀tẹ́ wọ́n bá di ọjà alẹ́ wọ́n sì lọ ní ọkọ̀ omi òkú síta wọ́n ní ẹni mú òfin à ọjọ́ yà kọ́ọ̀lù àwọn èèyàn rẹ̀ òun ti kọ́ ọ́lẹ̀ wọ́n àkọ́kọ́ ọjọ́ kejì ló yọ ọmọ lọ ẹ̀dá kò kéèyàn ẹ̀ àbí òṣèlú ẹ̀ dáhùn ṣé ẹ ní ohun tó ṣe òun lẹ́nu mi ò lè ṣe àyìnbó ẹgbọ́n mi wọ́n wà jọjọ máa gbé nínú fọ́ọ̀mù báwọn yẹn tẹ sáà mọ wàhálà yẹn pọ̀ kò ní ṣe parí kò ní yé yín etí ṣe bí gangan kò ní ṣe sọ ó wá lè padà yá kó má yọ ọmọ kó padà túká ó lè padà fi dẹ̀ yọ ọmọ kan àbẹ́yìn ọmọ méjì kàn yín ìmájẹ tó lè rí ẹ̀yìn kan tí ó sọ fún ẹni tó fẹ́ fún bíi fifteen tàbí close to that tàbí more than that years náà nípa làwọn yìí ah mo ètè wá rí ẹni tó wù mí láti ẹ̀rẹ̀ náà báyìí ìrùgbẹ́ tó yé kí èèyàn máa sọ fún ìyàwó tó ní ilé bá wọn tàbí kí ìyàwó tó ní ilé máa sọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan. mo ah! ṣẹ̀ṣẹ̀ wá rí irú ẹni tó wù mí láti fẹ́ báyìí ọmọ ìṣèkúnlẹ̀. kí ni ìtumọ̀ ti sọ wọn ni kí nígbà tó ń fẹ́ o kì í ṣe wẹ́n tó ń fẹ́ fẹ́ o inú rẹ̀ wà fún kálukú sí padà lọ́lọ́tọ̀ọ̀tọ̀ tí kálukú padà lọ́lọ́tọ̀ọ̀tọ̀ kéèyàn máa fi àléébù pamọ́ kéèyàn máa fi àléébù kó máa fi pamọ́ oní ewu níbi ọ̀rọ̀ afẹ́rẹ́ rẹ̀ ẹ̀mọ́ yìí wàhálà tó ti dálẹ̀ àwọn ẹlòmíì di ọ̀tá ẹ̀ ló fún wọn lọ́mọ nítorí wípé àwọn òkúrọ̀ pa àwọn fẹ́ wọn yìí ta Yorùbá ẹgbọ́n mi yé sọ̀hábì ìdẹ́mẹ́sírètì ìfẹ́ tó ní fún mùjáhì alẹ́ ọ̀sán àwọn ọ̀sán wọ́n rọ́ọ̀dù lọ́wọ́ àwọn ọ̀sán àwọn ọ̀sán. ó demonstrate pẹ̀lú ilé òbí fẹ́yẹ̀ hàn ó tó pè sí nǹkan tó ṣe ní pé ara nǹkan tó ṣe ní pé ìdùnnú ni fọkùnrin tó bá dọkùnrin gidi lẹ́yìn ìgbà náà tuntun wọn arẹ́ mi láti ṣàbòsí fún un kéèyàn bèbè ìfẹ́ wò tọ́ nínú wọn. ọmọbìnrin tí mo yan wá fẹ́ ọlá lè kó àlejò bá ìbẹ̀rẹ̀ rẹ̀ tókè ọ̀rọ̀ àwọn olè mi làwọn obìnrin wọn máa tán ọkàn kọ́lá bọ́pẹ́ bá fẹ́ di kẹta léwu yẹn wọ́n tó parọ́ tàbí kán kán lọ́rọ́ mẹ́rẹ́ kán lọ́ mẹ́rẹ́ wọ́n wá lè lọ́jọ́ bí wọ́n ti àtúntò àbí àkúndò kọ́ láti ìlú fámìlì ti wà yìí fọ́ọ̀ tí wọ́n ti mọ̀ ní pé wọ́n lè bá kàwé mọ́ ìgbà yẹn wà lóko ẹni kẹ̀kẹ́ ni mo fẹ́ sọ̀rọ̀ kí wàá ní kánú bàbí àwọn ọba ní sẹkọndì skul àwọn ẹ̀dá ìlú tí kì í wá ṣẹlẹ̀ kí ni mistake ọ̀ ẹnìkan ní wàá tó mẹ́lẹ̀ láti rí irọ́ ní pa ọ̀ irọ́ ní o láti mẹ́lẹ̀ láti rí ẹsẹ̀ sí ọlọ́run lọ́wọ́ yẹ mọ́tò omi borí bí ti kọjá òwúrọ̀ ẹlòmí ìfẹ́yàwó náà lórí kó di yáwó ẹnì tó fẹ́yàwó lórí kó di yáwó á tẹ́lẹ̀ à bó lẹ́nu sí ẹni kọ́sá gbé àwọn ọ̀rọ̀ oríṣiríṣi kalẹ̀ ẹni tó kàkọ́rọ̀ ẹni tó kàkọ́rọ̀ tó bá ti wá lórí báyìí olúwèé lórí méjì ni wọ́n wà lẹ́nu tó bá ti lórí báyìí olúwèé lórí méjì ni wọ́n wà lẹ́nu ìkéde wà lẹ́nu ìkéde wà lẹ́nu ìmílẹ̀ tó wà lẹ́nu. wọ́n ti káàlù ẹ̀dá wọ́n ti di akọ́rọ̀ ọ̀gbìn ilé ọmọ rẹ̀ akọ́rọ̀ ọ̀gbìn wọn ní ìgbà oúnjẹ nù wọ́n ti di pàápàá nínú ìdánwò yẹn. wọ́n wá ti ọkọ̀ ẹ̀yìn ti wọ́n ti kó irọ́ wọn máa pa ẹ̀wọ̀n àdánwò ni ó ẹ̀ ìdí mọ̀ sàn ó lè mi dára àwọn nǹkan mi ò ṣe máa sọ yóò wá dàbẹ̀ ni pé nǹkan mi jẹ́ láti lè ẹ̀rọ wọn lọ sí tíyàn lè yìmájú tíyàn lè rí èèyàn tó ní ohun ìméje ní ìfúnfẹ́ nìkan tíyàn lè yìmájú tíyàn lè ní oṣù méje wà nù rẹ̀ oyún ẹnìkan oṣù méje kó ìtúndà ọwọ́ ẹ̀ lórí kó ìtúndà ọwọ́ ẹ̀ káàkiri owó tó ń lò. ẹ̀dá bóyá ẹ̀ ti máa ń lò sọ́ra wọn ní oṣù kan. nígbà tí lọ síbi tó tó ń lọ òun ni wípé ẹ bọ̀ kébi bẹ́ẹ̀ fún àlàyé ọ̀padà jáde ṣé o ní káàkiri ìlú ọ̀rọ̀ o ní lọ wọ́n wà máa ní ọkọ̀ obìnrin lẹ̀ wọ́n bá gbọ́sẹ̀ lẹ́ tó fi kọ́ lẹ̀ ní. ilé ìjọba ti nínú eré àbẹ̀lẹ̀ kí ó sí láyé àjọpọ̀ ẹnìkan kọ ẹnìkan abẹ́ sọ̀rọ̀ nípa dákẹ́ o àyàfi tó o bá ní báyìí àti ẹ̀rí nù wípé ó jẹ̀bi àbí bó ti máa ṣe nù. àyìnbó pé ẹgbọ́n mi yé so ẹ máa là á yìí ẹ máa wò ó na tí ọ̀hán mọ̀ tó fẹ́ rẹ̀ tó tí a máa ń gbé ẹgbẹ́ ọkọ̀ rẹ̀ fún làrá mi fẹ́ sọ̀rọ̀ àyà ńlá ọkọ̀ fún àwọn ènìyàn gbé wọ́n mọ̀ nígbà náà aláìní mo dàgbà jù lọ ní ọmọ ah, o owó tí ẹ̀sìn mọ̀ pé yòókù lágbára ìyàwó sì kàn lẹ́yìn alẹ́bí sọ alẹ́bí ni abẹ́ lọ sí àdúrà àti abẹ́ lọ sí tí ní ìtàlá ṣe ibi tó kù sí ní sọ̀rọ̀ ẹlẹ́mí ni mo náà ti dẹ̀rù irọ́ ní pààrọ̀ ìjà mo náà ti dẹ̀rù mo fi jọmọ́ mi nìyí mo náà ti dẹ̀rù. ìrọ́ ni o ó jù ló sójà lọ o wọ́n ní àà ah, tó bá dẹ̀ àná kò yí ẹ̀ ní jẹ́ oúnjẹ àwọn tó kù lé wọn àti ẹjọ́ ìrìn kan lọ́mọ àti so ah, àwọn àdìgbò kọjá lọ olùkọ́ ìjà ndị olùkọ́ ìjà lórí tó ń jẹ àárọ̀ àwọn máa máa gbé àwọn máa gbé lórí náà ló kù. oge oge kárọ̀tì èyí ó di ọ̀nà ẹrù rẹ̀lá ní òkè wọ́n gbà wọ́n kàlẹ́ fún bùbá èlùbọ́ èlùbọ́ à lébẹ́ ẹ̀ lẹ́yìn ló lẹ́jà kan òkèlè ẹ̀ nìkan náà ni òkèlè ẹ̀ nìkan náà ẹsẹ láì ṣàtẹwà kájẹ láì ṣàtẹwà ẹyẹ tó ti dá fẹ wà ọba dà láì sórí iná ìgbà láì sí kúrò ẹbí òbí náà ọba dà wà sí. kó ti bọ́ ẹ jà pátá máa ẹ bá wà yẹ owó wa ó ní láì ti jiná ó eléyìí tí àwọn ìlú sọ ibi tí wọn kò sí fọkàn wọn láyé ibẹ̀ yẹn gan wípé ọ̀sán àlùfẹ́ mi náà kọ́ wa torí ìyẹn pọ̀ tí yóò wà níbi kíkà àbòsí àbòsí yẹn máa wá máa ọ̀ ọ́ máa máa ọ̀ tì wọ́n nínú ilé o abàdà pàápàá ọkùnrin tí ìbá yẹn bẹ̀rẹ̀ fún mi. ẹ̀kọ́ yẹn mo fẹ́ ti ká ló fún ara ẹ̀kọ́ tá a ní mi. ẹni tí ń bá sọ̀rọ̀ onífẹ́ ọkùnrin tó onífẹ́ lóòótọ́ ó ní dóńdó igi ọkùnrin ọ̀dọ̀dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ kọ́ wá ní jìbìtì ìwọ́n ti lọ nígboro ti bá ọlára tẹ́lẹ̀ ní káìsà mo rò wá gbọ́ wọn já ìfá ìmọ̀ ìgbà mọ́ ọ̀rọ̀ tí ó wà dàbí ẹni kọ́ ga ẹgbẹ́ tí a fún ti bu ẹ̀jẹ̀ àti kìíní mọ́lẹ̀ lára síta ìjẹ́ dáadáa wí ara ti rí bí òrèrè tó wọ́n lò bẹ́ẹ̀ ẹ̀sìn ọgbà kéèyàn ọmọ ní irun lórí gbogbo orí rẹ̀ ti já tán irun ọkùnrin náà kó jùlọ kọ́ wá lọ pàtàkì náà dìbò àbí kọ́ máa wọ wíìlì lọ́dọ̀ tó jẹ́ mọ́ wá ní wọ́n gbà á ah, irun rẹ̀ àfi bí irun èkó irun jìbìtì tọ́lẹ̀ máa nígbà wọn bá sí kíní ń kó lórí ilẹ̀ báyìí wọ́n lẹ́yìn nìkan ní nípa ọ̀fẹ́ yà nígbà tó di alẹ́ yẹn ti di ìyàwó bá lọ bọ́ra rẹ̀ ló bá lọ rẹ̀ ló bá fọ gbogbo ẹ̀kọ́ ló bá kọ́ ṣé nígbà tó di ìyàn àbọ̀bọ̀ ẹ̀ lọ́sọ́kọ́ ni ó dàbí ẹ̀ lọ́kọ́ tù ní o ó gbé lọ́kọ́ tù kọ́ọ̀tù ló gbé lọ́kọ́ gbogbo àwọn tí obìnrin ọ̀fẹ́ wò ní àná fẹ́ ti ná lọ́rùn náà ti kún ìlú kúkú lójú ló ti sàn án ti sàn án gbogbo ẹ̀kẹ́tọ́ sáwọlé àwọn kẹ́lẹ́ tí a máa ń sàn án ó ti pàṣípàṣẹ ó ní ìrètí yóò ti kú lójú ẹ̀ yóò ti kú lójú ẹ̀ jìbìtì nìyẹn o sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí tá à ń sọ àgàbí rẹ́ẹ̀rì ni o ẹkún rẹ̀ ẹlòmíín sún lábàlú tó ti fẹ́ sí sórí ìdá ilé rú o ara mi tó pàtó ti ń pàtó láti méjọ méjọ ní bàbá gẹ́gẹ́ bí ẹ̀rọ lè bára o ẹni tó bá ti lóun bẹ́ẹ̀ fẹ̀ mí gbé ẹ̀mí ìrìn òní padà dé ń ìgbà yá mọ́ eléyìí tó bá kọjú àbọ̀ hmm? ìlú kò lè fi mọ láéláé tọ́tọ́ àyè wọn àti ìbí mẹ́ta àǹtí mi náà ó sì ọmọ ẹlòmíì àìsàn lára bí àìsàn tó máa ń mo lè fẹ́ bí àwọn ọkùnrin náà wọ́n mọ̀ tí ò dá wọ́n mọ̀ tí ò dá tẹ́lẹ̀ bá gbé oṣù àlàó ọ̀fẹ́ ṣe fi ṣẹlẹ̀ ṣẹlẹ̀. tábà ló ní ìjà ìjà ní kò sí wàhálà àwọn ìjọba ìlàjì àmà ní kò sí wàhálà nílò wá wà bẹ́ẹ̀ dẹ́n àjẹyẹ náà àyàgbọ́dọ̀ bá kọ́ ẹ̀hẹ́ kò sí wàhálà ọ̀sá àti ẹ̀sá àti ọjọ́ ọ̀la kéde pé nígbà tó ayọ̀ ni àlẹ́ èdè lè jáde láti ọdún mẹ́ta sẹ́yìn kókó wa máa wò pé hiv báwo wọ́n ẹ wá ọ̀tọ́ fẹ́mi àdìgá tẹ́sì jẹ́jẹ́ láti ìkọlọ́wọ́ ni ọ̀tọ́ ni wọ́n dájú òṣèlú fún láwọn bọ̀ wá ń lò fún rẹ̀ wọ́n rò pé yóò ti lọ ni tẹ́ wọ́n dàrú omi ti sílẹ̀ dáadáa ẹlòmíì ní àwọn oríṣiríṣi àìsàn báyìí oríṣiríṣi àìsàn tẹ́ gbá àìsàn mi bẹ́ẹ̀ máa rà tẹ́ ẹ̀ pé ìkàlẹ̀ pé torí inú mi ní àgbẹ̀ tí máa ń rà tó bá mà wọn láwọn máa fún ìtàlẹ̀ ìgbà fún tó lè má rà tó lè má mọ̀ ọ́. jẹ́ tí ọ̀bá sí ọlọ́run ìwọ tó rí tó ní kí ni wọ́n mú yóò rẹ̀ yóò ní. ìrò pé àlàyé mi kọjá bó ti ojú lásán bá mi ń dún mi ìyẹn gbọdọ̀ jẹ́ ni wọ́n lògbò lọ́sọ̀dọ̀ rẹ̀. ìjọ tó bá wà lògbà ìgbò eléyìí ti sàkọ́mẹ́ndẹ̀ ju àbí rẹ̀kọ́mẹ́ndẹ̀ rẹ̀kọ́ ni o ojú ń dùn ṣé ẹ̀rẹ̀ tó wà náà pẹ́rẹ́ǹtì yìí tó dún àwọn méjèèjì ló dún dùn tó bá bá àwọn méjèèjì kódà àtàwọn àbúrò àtà ìlú òun bá yóò gba àwọn tó ń lò òun ni ọ̀wá ẹ̀sán ẹ máa ní à wà láyé ọ̀sán àbí ọ̀sán ọ̀sán nílò ògbó ti di kéde ní ìsìn kò sí wàhálà ń bẹ̀ má lọ wọ́n ló fi hàn ó ti múra alẹ̀ pé bá bá ti yín náà kí ẹ̀ má máa ti ṣèkìtì ayé yàn lọ. ó sàn ju wa ó fi kò pamọ́ aṣọ búlù là bá àwọ̀ ó rò kò sì sọ kò sì sọ nígbà wàá yá tó bá kó tó fi orí bọ́jú kó tó lè rí òun ní lọ́wọ́ adé bọ́jú làwọn agbé kọ̀ lórí ọdún nígbà ìdílé ọ̀pọ̀lọpọ̀ sọ́gbọ́n yóò máa lọ pọ̀ lẹ́yìn tó ẹ̀dá kòtò ní tọ́lọ́ ó pàtàkì gan ọ̀tọ́ lẹ́nu ní ìfẹ́ kama sí o ìfá wà lẹ́nu yóò mímọ fi àléébù pamọ́ níbi nìka àbúrú bíbí o ìrùkọ àjọ mi yé wọ́n fẹ́ jẹ́ ká kó ẹ̀kọ́ yẹn lára sọ̀hábì èwo tún nìyẹn lè rẹ̀ lára sọ̀hábì tó gbẹ̀mùjáde ìgbẹ́ wá sí kẹ́ni o ẹ̀ dáhùn lókè ọjà ìdílé wa ní pé ní ọ̀rẹ́kọ̀ wa kúrò lọ́rùn tó tó bá ń tẹ̀ ẹ́ ọmọ òun ní pariwo. tó bá ń tẹ̀ ẹja sáré sọ̀rọ̀ kéékèèké lórí àdéhùn tẹ́jọ́ wọn bá lọ́wọ́ máa lọ́wọ́ tẹ́jọ́ lọ́wọ́ rẹ̀. alákọ̀ọ́kọ́ ojú ìpè dáhùn ẹ̀dí ajé tó mú ta ìfẹ́ láwùjọ ìdájọ́ rẹ̀ kájá tẹ̀lé promota ìfẹ́ aláwọ̀tì láàrin àwọn èèyàn ní mọ́tò ó jẹ́ pé àwa láàmú jẹ́ sábàbí báàrin àwọn ìlú sì máa dà nínú wa dà ọ̀gbọ́tẹ̀ ní ikú ro ẹni wà burúkú wà burúkú sẹ́nu máa ń dọ̀rọ̀ kalẹ̀ ẹ̀wọ̀n ìgbàdúrà nípa ọ̀la ní ìlú sàmánù kàràtà ló ń sọ̀rọ̀ wà lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ti di àwọn sàwà gbogbo àwọn ẹ̀dá tí wọ́n jẹ́ mùsùlùmí dájọ́ ìgbàgbọ́ òdòdó lọ́rùn lọ́rùn èèyàn méjì náà ló ti sàkóso fún gbogbo ẹ̀dá tó ń bẹ láyé mùsùlùmí ẹ̀dọ́ bá lọ sọ̀rọ̀ ìyá wa méjì lọ ẹlẹ́ẹ̀kejì ni mùsùlùmí wàhálà ìlú yẹn bá nígbà tó yà yẹn yá kí ló wọlé tó wọn fẹ́ lè fún yẹn wàhálà ìlú torí ilé ìdìbò lọ́dọ̀ wa gan nínú orí àwọn kan àwọn kan ọ̀gbà kó lè lọ́dọ̀ wa láyé láyé àánú wọn náà wà sáárà bá dójú ẹ̀yìn báyìí ẹnì kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ mi lọ́dọ̀ ẹ̀yìn tó lọ́dọ̀ mi tẹ̀lé àbọ̀ pàdé ẹnì kan wà mà ní wàá ń wo orí tó lọ́dọ̀ mi tẹ̀lé ní wàá sọ fún mi pé àtẹ̀lé ah, mo ṣe ń wò yìí mo ń rántí kéńtì ìyá sì kò tá a mara tìbùtò wa wò fún sẹ́yìn náà ni ha ẹ̀lẹ́ ní twenty years ago ha àwọn ìbáyé gbọ́dọ̀ máa ń bẹ̀rẹ̀ lọ. ó ti fọlọ́ ti kẹ́ ń lọ bàjẹ́ ni ẹ jẹ́ fún lákòókò yẹn ẹnì kan bẹ nínú àwọn afá rẹ̀ yóò wáyé kẹ́ẹ́ pé nílẹ̀ Yorùbá yìí kò síbẹ̀ síbẹ̀ náà afá bẹ̀rẹ̀ náà wà sá kò kí ń sàwọn afá àkọwà láyé wọ́n ní lọ́wọ́ bẹ̀rẹ̀ títí ayé polówó kan bẹ̀ òní máa ń sàlù bóyá ti máa ń sàlù tó bá dọ́gbẹ́ jùmọ̀ kí ní abẹ́ nígbà ìgbà tó fowó sí kò fẹ́ kẹ́ nìkan wọn kò sí dáadáa fún lówó ni wọn bá bàbá bàbá ni wọn èyí bàbá ni wọn kò fẹ́ àti tó ló jẹ mí lọ́wọ́. wọ́n ní sọ́ba fún nàbà sọ́ba tó di ọ̀rọ̀ ní ìlú ìgbòho yẹn tẹ̀ lọ́la. gbèsè ayé ẹni lẹ́mọ̀ àwọn àwọn kan máa àfihàn bí bẹ̀rẹ̀ kankan. ẹni ẹ wá kú ò ní Ìbàdàn lọ sí lẹ́yìn ọdún tó ti pẹ́ ọlọ́run wá pé ẹ bàjẹ́ àwa ẹ̀ ọlọ́run ti ké bàjẹ́ wọ́n wá ìnváìtì ẹ̀ wá sóde tó lówó tí wọ́n fi owó sábẹ́ ìdílé fún wá wà mẹ́ gbogbo àwọn èèyàn ah, àbákẹ́lẹ́ ní bọ̀ àwọn fẹ́ẹ́ ní ìlú ti wá àwọn èèyàn ti yarọ tí o tí o ti lọ gbàtàkùn tí kálukú sáà dáhùn pé ìgbọ́dọ̀ wọ́n ní bàbá yìí lónìí èmi náà fẹ́ẹ́ ní bàbá yìí wọ́n tún wáá dá òde dúró de gbogbo àwọn olówó ń fẹ́ kalẹ̀ dáńtì dé dáńtì rí bẹ̀ kó tètè dé. bàbá àwọn wáá dé òtún àjọpẹ̀lẹ̀ sí ni máa jà àwọn èèyàn rẹ̀ nípa àwọn wà ní ìdókòó wọn. sẹ́ẹ̀dì bó ṣe yọ olówó wa wò ìrèké. àbí àpá iná ẹ̀kọ́ ni àbí ọkùnrin iná ẹ̀kọ́ ni títí títí ẹ̀dẹ̀ ẹ̀mí dé wọ́n jókòó wọ́n ní kí wọ́n ìjọ àtiwá lójú ìlú ògbó bí ọdún káwọn èèyàn gbọ́ wà sí láyé nígbà tó wá sí fún ọlọ́wọ́ ajẹ́rìí tó ń bọ̀ ó ìlú ó ní ẹ̀ ń wò ṣé èmi ni ó sọ wá pẹ̀lú ẹ̀ ń wò ṣé èmi ni kọ́ èmi náà padà sọ́dọ̀ ara kọ́ ọlọ́dọ̀ ọlọ́run ti máa dá. tó tó bá jẹ́ pé kéèyàn gbìyànjú tó lọ́pọ̀lọpọ̀ ẹni tí ń dà àwùjọ tí ń dà ní àwọn èèyàn ní yóò jẹ́ ní wá yóò máa wọ pẹ́pẹ́ nìkan bá ṣubú òun ò lè dìde tí wọ́n bá lọ bá wọn kan jẹ́ lọ́dọ̀ àwọn àwọn ní ìgbà tó ló ṣẹlẹ̀ sí nẹ́tíwọ̀kì ọ̀tún wọn ní ìrìn tó ń bẹ gbàdọ̀ tí kí ní orí rẹ̀ lẹ́ ń lò ilé ìṣẹ́lẹ̀ tó ti ń bí rẹ̀ sàn látàkùn látàkùn tó bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ mo wá fẹ́ rà mí sí torí ilé mo lọ ra kìnnì sí. mo rò pàjọ́ mi ọlọ́run bó wọlé àti ìròyìn sànù wa nífi wá sí wọn yẹn dáadáa ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ìdákùn bó ọba ṣe lè wá ọkọ̀ ọmọ rẹ má aláwọ̀ ẹnibọ̀dì kan fi ọmọ rẹ tó ọmọ rẹ yóò má gbà tó ọmọ rẹ tó ọmọ rẹ tó ọmọ rẹ kọ́ mẹ́sìn ìṣẹ̀lẹ̀ ẹ̀jọ̀ màdùkánná àbí àná ṣùgbọ́n sẹ́ni iṣẹ́ tó ń fọkàn balẹ̀ sí i sọ ọmọ àwọn èèyàn tí wọ́n mọ̀ á mo bá la yẹn lọ́wọ́ yẹn káwọn obìnrin náà sára àwọn òbí wọn lọ́wọ́ láti rí tọ́lọ́mù sí lára wọn pé ìfọ̀tọ́ tó wọ́n kọ̀ọ̀kan yà àtọ́gbọ́n kìíní kan ó wọ ara rẹ̀ ó padà balẹ̀ sábàbà ní wípé ẹ̀dá kan àléébù ẹ̀mọ́jà máa ti pamọ́ níta bá mọ̀ ká kù sí i. èèyàn níwá ẹ̀dá ọlọ́run àníwá àlè pín láyé ẹ jẹ́ ká fi hàn tá a bá fi hàn yóò ọba tẹ́lẹ̀ kan lọ́rùn ẹni tó tẹ́ lọ́rùn ọlọ́run ló ọlọ́run ló yẹn náà